ọlọ́run ọba sì ní fọba hakaman minalihi wà hakaman minaliha gbogbo eléyìí náà láàárọ̀ mọ́ ní àlìyà ó túmọ̀ sí pé tá a bá fẹ́ ṣègbéyàwó gan wọ́n gbọ́dọ̀ ní sísọ lé lórí kódà ìgbà àti pé sọkúsọ ní ọ̀sán tó sì sọ pé àìsọ̀rọ̀ báwọn nǹkan kan á yanjú rẹ̀ èyí kéwú ẹni tó kéwú ó ti ké gbogbo ẹ̀ àyàfi tó bá yẹ pé lárúbá nìkan lọ́kọ́ ló èyí eré èsì kéwù kéwù ni pé ọlọ́run wí báyìí òjíṣẹ́ náà àti náà sọ báyìí àwọn ẹni ìsíwájú tó mọ̀ ń yọnu sí wọ́n mú lò báyìí èyí è lò bẹ́ẹ̀ kọ́rọ̀ rẹ̀ mọ́tò èyí è lò bẹ́ẹ̀ kọ́rọ̀ rẹ̀ mọ́tò ló fi jẹ́ àkọ́kọ́ gbòye tọrọ bá dà báyìí bó o láti yanjú rẹ̀ báwọn ẹni ìsíwájú sí tí wọ́n ṣe ṣe tó fi kó fi má di wípé yọ fà wàhálà so tí ọmọkùnrin tó dàgbà tó jẹ́ gbọ́n ọmọbìnrin tó bá tí ó bá wà nípò bẹ́ẹ̀ tó bá fi ẹ̀gbọ́n rẹ̀ lọ́kọ tàbá kódà tó bá jábúrò rẹ̀ ni ó lè jábúrò tó ó yanjú ó ti dàgbà ó yanjú ó lẹ́sìn ó ṣe gbogbo ẹ̀ kọ́ má fi yùn ṣe kó rìn ìrìn yẹn ká gẹ́sẹ̀ gbèsè yẹn kan torí òní kan torí ọ̀la ni ọ̀la tó jẹ́ wípé kò sí tí ó lè ṣẹlẹ̀ kò sí tí ó lè ṣẹlẹ̀ nǹkan lè jẹun lórí ọmọkùnrin tí ń sọ pé yes i love you you love me nisin kó kó gbé mi dè yọ akun nìkan kò ń bọ̀ torí wípé islam ó fi security round di ọ̀rọ̀ ọmọbìnrin torí pọ́mọ yìí pé ẹlẹ́gẹ́ lọ́rọ̀ wọn. torí àpọ́nlé tóbìnrin àti kí ọkùnrin náà lè bá a mọ tọ́lẹ̀ yẹ pé nínú gbèsè ayé wọn eléyìí pàtàkì ẹ̀bá ni ẹjẹ́ àṣẹ bẹ́ẹ̀ ẹjẹ́ àtàtàn mùsùlùmí ìtàtàn mùsùlùmí ìtàtàn kọ́lọ̀ ọmọ ọkọ àwọn ọ̀sẹ̀ náà. Assalamualaikum warahmatullahi. Wassalamu warahmatullahi wabarakatuh. Ẹ jọ̀ọ́ tí èèyàn bá ra márúwá. bẹ́ẹ̀ni. bóyá ọ̀rà ní seventy five thousand. ọ̀rà nílò. seventy five thousand. na. òkú bá gbé fún yàn tó fẹ́ máa bá wà. ok. tó bá tẹ̀lé ẹ bá ti ń wà á máa sanwó fún díẹ̀ díẹ̀. na. tó tẹ̀lé ẹ bá sanwó tán márúwá ẹ̀ máa di tiẹ̀. bẹ́ẹ̀ni. ó wá ní kẹ́lì yẹn fi owó ẹ̀ ṣe hundred thousand. abẹ́kẹ̀ ṣàlàyé fún wa pé ṣó wà á ṣó gbé fún un ni àbí kó ní kó máa ṣiṣẹ́ fún un. ó gbé fún un ni. mo sọ̀rọ̀ nísìn tí ẹni tí ó ń ṣe ó ní márúwá ẹni tó fowó rẹ̀ rà á eh. ẹni tó ń fi ṣiṣẹ́ òun ò lówó. bẹ́ẹ̀. ṣùgbọ́n tó bá lówó yẹn seventy five ni ó rira lọ́jà àbí. bẹ́ẹ̀ni. òun á wò wípé ńgbà wò lówó jẹ́ ń bọ́ ọ tí mo fi pa hundred thousand fún mi no ah. ẹnì ẹ fi ń ṣe bísínẹ́sì ni. ká kò lè wá gbé mọ́lú wálé yóò fi ṣe bísínẹ́sì náà ni <laughs> èyí ò Eh. but mi ì lè gbé fún ẹ wípé mi ì èyí tó ń mi ì lè yá wọn seventy five thousand naira pọ̀ lọ́ọ́ fi rà so di ẹ báyìí nìyí èyí èmi náà gba nǹkan lérí seventy five thousand àbí bẹ́ẹ̀ kọ́ mo wá ti rà ó fi pa hundred thousand fún mi tọba tọba fi pátá kó di tiẹ̀ ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni sà. rìbá lélẹ̀ ìkìlẹ̀rì. àdọ́gbọ́n náà jẹ́ rìbá ni wípé yes instrumental payment sàmà lè tún sà. wàhálà tún sọ̀rọ̀ àgbàlá. èmi wò yí pé. èmi náà ń wò bẹ́ẹ̀ tẹ́lẹ̀ gbogbo báyìí ni mi náà ṣe ń wò tẹ́lẹ̀ so njọ́ ṣẹlẹ̀ yìí. bọ̀dé ìbá lè. ìmọ̀ kó ṣe báyìí. sá. kó ṣe báyìí mo ti ra mo ra marwa seventy five thousand naira. ọwọ́ àǹtí ọmọ bá ń wà. ok. so ti báyìí sùn máa bá mi wà kọ́ máa mowó wálé.

mo gbọ́ ṣiṣẹ́ wọ́n bá mi ṣiṣẹ́ kò sí agreement kankan láàrin wa bọ́ bá ṣiṣẹ́ oṣù kan tí ó bá wù mí mo sọ pé iṣẹ́ ìrẹ́ òkè mi ọ̀yá máa lọ. bandumal one. Assalamu alaikum wa Zulumu ni ti ń bẹ́ńbẹ́. Ntí ọ̀yẹ̀ kan lè pé kọ́tà máa mú owó wá nǹkan méjì ni márùwá gbọ́dọ̀ gbádùn kó tó lè ṣiṣẹ́ ẹni tí wọ́n ń ṣiṣẹ́ fún ọgbọ́gbọ́ gbádùn kí ìkíní ò tó lọ ní ìlọsíwájú ẹni tó ń ṣe gan ní ọgbádùn ẹni tí ìtọ́ bá pa lóòjọ́ já pín sí mẹ́ta ọ̀kan tèmi àwọn kan tiẹ̀ ti márùwá tá a máa fi sábìsì tàbí lẹ́yìn sábìsì o ntọ́ ọba pa kápín sí méjì tàbí kápín sí mẹ́ta èmi ó kódà méjì ìwọ ó kan. na. ọba ní òun ra máṣíìnì ẹ. bẹ́ẹ̀. ó ní tó tó bá ra máṣíìnì ẹ tó ní eighty thousand ní mo ra yìí. na. àmọ́ nísìnyí wá ká Mashini yìí fún ọ ọ̀pọ̀ ń pé kò só lọ́wọ́ ẹ̀ hmm. so máṣíìnì yìí máa ta fún ọ ní hundred thousand gbogbo ìgbà tọ́nà bá ní olo kọ̀ọ̀kan ó lè price ẹ̀ pé ninety thousand máa sọ tọ́ bá tax agreement bá eh, àbí eighty five àbí eighty five thousand. Hmm. ṣe rí tó bá fi jẹ́ wípé tó wó káàṣì bá wà lọ́wọ́ rẹ̀ ibi tó o ti ráhùn náà lè rà ń bẹ́ẹ̀ àdọ́gbọ́n ibi tí ṣubú àwà alexander alexander ta commodity yẹn là kó yẹ pé kó má lè lọ rírà níbi tó ti ń tà ẹ́ just like normal buy and sell. ok na tó bá pé normal buy and sell for example nsìn èmi ríra ń kan mo ríra ní sixty thousand àbí fifty thousand naira opportune wọ́n dẹ̀ ń tàn bò mí ní hundred thousand naira opportune èmi rira ní thirty thousand naira ń bì kan but ibi tí wọ́n ti ń ta lágbègbè wa níbi hundred thousand naira wọ́n tà so ti yé báyìí ní sọ mo ti rà débi but iye tí wọ́n tàn bí ní hundred thousand naira ah, ọmọ ayá mi mo fẹ́ fi ràn án lọ́wọ́ mo fifty thousand naira wọn. mi òkè ìgbà tó bá mi fẹ́ gbà kelekele ìgbà tó bá rí pé gba kínní tàbí òkè yìí máa san díẹ̀ díẹ̀ fifty mọ́tà fún ọ hundred one o fifty mọ́tà fún ọ but èmi ríra ní ní due to one way or other tọ́lọ́ ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní haram tọ́ba súnmọ́ haram ní makka. àwọn nǹkan tí wọ́n ń tà ní nǹkan bíi one hundred and fifty riyal ọjà kan wà ní Jẹ́dà àwọn ọmọ onílẹ̀ ni wọ́n máa bẹ̀ ibẹ̀ lọ́jà tí ló ti dẹ́rùn jù ní gbogbo mamlakata Arabia Saudiya débi àwọn Russia àwọn ẹ̀yà títí náà wọ́n máa ń gbé truck wá láti wá arajà ń bẹ̀ lọ sílùú wọn nítorí ọ̀rà ní one fifty ní haram àti agbègbè maka tó o bá débẹ̀ o lè rí ní forty five years o lè rí ní forty five years but kì í sọjà ordinary ọjà ọjà ní ọ̀fẹ́ tó five or seven kilo or ten kilometres ọ̀sẹ̀ gẹ̀ mọ́tò ni wọ́n máa gbé lọ tó o bá lọ sí òòdè lé òòlè ọ̀ra ọ̀fà yìí lẹ̀ kì í ṣe ọjà tó rìn tán lóòjọ́ tó bá lọ sí section ilé section kan ṣoṣo ó lè jẹ́ pé bóyá carpet ni wọ́n tàn bẹ̀ tàbí section bí àwọn carpet nǹkan kan báwọn àwọn nǹkan èròjà alé ọwọ́ bẹ́ẹ̀ nìkan ọ̀fẹ́ tó tracy à nàìjíríà yìí sọ́dà kìí ṣe ọjà tí yàn fẹ̀fẹ̀ ń lọ ọjà tí yàn máa gbé mọ́tò lọ section section yìí wọ́n yé dẹ́ bẹ̀rẹ̀ ọjà àná ọ̀dìlà nǹkan bíi one o'clock lẹ́yìn zohor wọ́n ó close ọjà nǹkan bíi ten so ti yé báyìí nìyí so that èmi wá rí in fact ẹni tó máa lọ bẹ ní wọn máa ń bùn yín ní nǹkan bẹ ìbára balaga ló ló ìlànà wọn mẹkì wọn mẹkì ọ wá ní wọn máa ń bùn yín ní nǹkan lọjà bẹ ẹ ó yé ọdá nìṣó nti wọn ta ní ten reals ní haram ní maka àti agbègbè bẹyẹ wọn ta ní. wọ́n á rìn yà rìn bẹ́ẹ̀ ó ní ṣé kìí ṣe pé wọ́n bọ̀ wọ́n ní mi nìyẹn so àwa rira ọwọ́ ara nǹkan bébì tí wọ́n ń tà ní hundred years níbẹ̀ ní maka tàbí ní agbègbè rẹ̀ thirty years níbẹ̀ ọwọ́ akọ wa bí láti wá tún ta ìyẹn ọ̀tọ̀ you understand the now your question. Okay.

Ah, eh, ṣe nínú mọ́ṣáláṣí ni àbí. nínú mọ́ṣáláṣí. Ah, tó bá yẹ pé mọ́ṣáláṣí tó ní ìmáàmù ni ìmáàmù rati tí ó dẹ̀ jẹ́ wípé ah, wọ́n ń kírun wákàtí márùn bẹ́ẹ̀ tó ti yé báyìí nísìnyí ọwọ́ àmàkùrọ̀ kì í ṣèṣe sí àwọn ẹni tó kọjá lọ bọ́ tí wọ́n bá kí kì í ṣe pé wọ́n níwọ̀n.

tọba kíráka kò lè sálámà. nǹkan tí mo fẹ́ fàyà gan bẹ́ẹ̀ ni bàbá mi fẹ́ pé wọ́n ti fẹ́ gbèrú dúró orí ẹ̀ lẹ́ẹ̀kẹta ni ọ wà. bẹ́ẹ̀ni wọ́n ti fẹ́ gbèrú dúró ayọ sálámà. ìyá lórí ẹ̀ lẹ́ẹ̀kẹta bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni sáwọn alekun aramtula abarika. ẹ ẹ jọfà téèyàn máa ń ṣiṣẹ́ ní àbí establishment kan tó jẹ́ pé christian ló ní. bẹ́ẹ̀ tó wá jẹ́ pé during Christmas season yìí wọ́n há bonus fún gbogbo àwọn stars wọn bíi in form of foodstuffs rice so as a Muslim sister ìyẹn náà wá gbà ṣé ó lẹ́tọ̀ọ́ kéèyàn jẹ irú nǹkan bẹ́ẹ̀ yẹn. tó bá yẹ pé àwọn mùsùlùmí àṣìṣe àdẹ̀gbòyí àdẹ̀mọ́ntàṣe is a thing to jẹ́ pé ká fight fún pé àwa yìí ṣe christian o ẹ fáwọn christian nígbà tiwọn tó bá dilé ya tiwọn tó bá wẹ̀ ẹ fáwọn náà tiwa àwọn kan ṣe jẹzọ àwọn ọlọ àwọn daily trust <laughs> jẹzọ àwọn ọlọ ọ̀hẹ́ bẹ́ẹ̀ ni jẹzọ àwọn ọlọ ọ̀hẹ́ bó ṣe kí wọ́n ṣe nìyẹn tó kí wọ́n fi mọ̀ wípé báwọn ṣe bàbàrà tiwọn yẹn àwa náà bàbàrà tiwọn nítorí ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀yà wa ní Canada nìyẹn is a kufru structure system ní kí system Islam but wọ́n try láti dúró pé àní mùsùlùmí làwọn gọ́ọ̀mẹ́ntì àkírá wọ́n recognize wọn tí wọ́n fún wa ní ìsìn rí limited operation of Islamic system wọ́n ní kí máa ṣe but wọ́n ṣe gbogbo ẹ̀ ẹ̀kẹ́ bìkítà olúkálukú náà ń ṣe pẹ̀lú rẹ̀ mọ́sẹ̀lẹ̀ eh, wọ́n ṣe ọdún kan tó kọjá lọ wọ́n gbé bí arúgbó bẹ́ẹ̀ fún kí wọ́n má sanwó táwọn mùsùlùmí ọba protest lẹ́sẹ̀kẹsẹ̀ ni yọ lọ náà nà ayẹpẹ tí ilé yaba dé wọn àwọn náà ní enjoy so ti structure wo the structure tó jẹ́ yí pé wọ́n ti pa gbogbo wa wọ́n ti yọ zimmi kúrò nínú ọ̀rọ̀ zimmi ò sì máa torí wọ́n ti ní alwọ́tún lè jẹ̀mí wà dínú lílá subhanahu wa ta'ala subhanahu wa ta'ala subhanahu subhanahu so tọ́wọ́ bá ti wá dà báyìí ẹ̀tọ́ ti mùsùlùmí mùsùlùmí gbọ́dọ̀ fẹsẹ̀ lílẹ̀ lórí rẹ̀ yóò bí ìnira kọ̀ọ̀kan bọ̀dí ń tá a jìyà fún kì í tọ́jọ́ dáwà fà ṣẹ́fún ní pẹ̀lọ́ rẹ̀ àwọn ya wa ní UK wọ́n ṣe ètò mashallah kí ló ṣẹlẹ̀ nínú ọdún léyà mo fún àwọn ọmọ ní olùdé wọ́n yìí ní kí a wá sí school àwọn òbí dẹ̀ ìkóra wọn jẹ́ pé ah kí ni bó ni káwọn sọ sọ bá àwọn sanwó ni àwọn sanwó ni bẹ́ẹ̀ ok káwọn ọmọ àwọn máa lọ sí madrasa ní sukuu yẹn nínú ọdún léyà àti àyàmù tẹ̀sírì wọn ò dé lọ a ah, wọn ò rí wọn sukuu kí ló dé kí ló ṣẹlẹ̀ nǹkan kan wọn ni a ah, ọdún yìí lọ́dún léyà tiwa àti bí ti christmas ti yín àti boxing. bàbá àlékún àfọwọ́kọ tẹ̀ ń sọ dáadáa o. ní christmas yín àti àti boxing day ẹ ṣe fún un ní time ẹ ń gbọ́lódé bẹ́ẹ̀ náà làwa náà bàbàrà ilé. Ah, kí ni school authority ṣe automatically wọ́n dẹ̀ fún wọn ní wọ́n bẹ̀rẹ̀ sí fún wọn lọ́lẹ́dẹ́ yẹn tí wọ́n bá yọ pé ah àwọn ọmọ gbogbo ní nǹkan wọn ẹ̀jẹ̀ adó pẹ̀lú rẹ̀ kò ní yẹjú so that àwọn ọmọ àyà tí wọ́n wà nínú àwọn establishment báyìí kí wọ́n jẹ́ kí ó yé wọn nígbà tí ẹ fẹ́ gbaṣẹ́ wọ́n ṣá pé ẹ̀sìn wo lẹ́ ń sìn ẹni Islam sọ yìí wọlé lọ so àǹtí bá ń ṣiṣẹ́ náà ìwọ wa ẹ gbọ́dọ̀ fún àwa náà ẹ dẹ̀ gbọ́dọ̀ já fún kí wá ṣe pé torí wípé à ń bá ń ṣiṣẹ́ òun ìwọ ẹ̀sìn wa àti gbé jùlọ ìwọ ẹ̀sìn tí ó ti di dandan wípé òun láàmà tẹ̀lé lá mùsùlùmí èkúnu mùsùlùmí èkúnu mùsùlùmí ìyẹn kìtìkìtì ni so ẹ̀ńtọ́ bá wà ní irú establishment báyìí kí wọ́n jẹ́ kí ó yé àwọn ọ̀tọ́rìtì tí wọn ọ̀bá wá fún yín nígbà tí àbòsí ni wọ́n ṣe ọlọ́run ọba ọ̀dà ṣùgbọ́n nígbà tí wọ́n ẹ má jẹ́ wọ́n pa yín pọ̀ wípé bákan náà ní ẹsẹ̀ bákan náà àwọn náà dẹ́mọ̀ pa ẹsẹ̀ bákan náà. Àwọn àyòkù sà tó bá jẹ́ pé èèyàn ẹnìkan yẹn ni Mùsùlùmí bẹ́ẹ̀ nǹkan tó kò méjì tó dẹ̀ jẹ́ pé christian ló ní iléeṣẹ́ tá à ń sọ yìí. tó bá jẹ́ pé òun nìkan ni ṣé kò lẹ́tọ̀ọ́ ṣé kò lẹ́tọ̀ọ́ ó lẹ́tọ̀ọ́ ó lẹ́tọ̀ọ́ ó gbọ́dọ̀ jàfẹ́ tọ́ rẹ̀ ah establishment wọn bá wọn mùsùlùmí wọn dress code wọn o wọn gbọ́dọ̀ ṣe wọn lẹ wọn gbọ́dọ̀ ṣe gbogbo ẹ̀ lẹ̀ wọn àti fẹẹ gbaṣẹ́ wọn wọn rúkọ rẹ̀ wọn rẹsìn rẹ̀ so ó borí lọ wọn ní rárá o dáadáa wọn ní àá gbàtọ́ òun fẹ́ gbaṣẹ́ òun òun fókọ òun lẹ̀ náà òun lẹ̀ ẹ̀dẹ̀ mọ́ tẹ́sí òun sọ bóyá káwọn lọ kọ́ọ̀sì lọ fà ìtẹ̀ àkírà wọn filẹ̀ wọn ni ókè kó òun máa borí ìtẹ̀ mùsùlùmí dè làwọn ọ̀yà nígbà mọ́ nígbà míì ṣùgbọ́n eléyìí táwọn ti gbà yí o àwọn gbọ́dọ̀ fún lẹ́tọ̀ọ́ tó dákẹ́ kí ló ń ṣẹlẹ̀ kí ló ń fà á tó máa ń sábà ṣẹlẹ̀ ní pé ọgọ́rọ̀ àgbóyà ní orí òdodo tá a gbé dání kamati halẹ huruhuru ma ebe ayi dẹrẹ a ọna oúnjẹ ọna ọfun ọna ọrun ala wa musulumi yẹn dẹ bi ke babara ọna oúnjẹ ju nti ọ torí ikpe kini biba ọna ọlọrun ọba ni ọ babara kó oúnjẹ ó lè yọ naa. Assalamu alaikum amtala. Wa alaikum assalam amtala. Alákọ̀ọ́kọ́ Talik lórí ọ̀rọ̀ Bẹ́yẹ àti àti kúrò. Naam. So èmi ní sọ̀rọ̀ sókè. Mò ń kára kàtà ni. Bẹ́ẹ̀. So mo máa ń ra ọjà. So irrespective of source máa ń rà bíyà directly from wholesale. Naam. So máa kó wa máa tà. Àwọn títà tèmi ìmọ̀ tó bá jẹ́ èèyàn fẹ́ sanwó káàṣì. Bẹ́ẹ̀. Bíyà fifty thousand ni kíní yìí àmọ́ ní tó bá yẹ pé kò ní sanwó cash bẹ́ẹ̀ méjì àbẹ́ mẹ́ta ló máa sanwó fifty five ni mo máa. àríbà àbẹ̀ àríbà ẹ̀ so. o ti fi géèjì ẹ̀ sí wípé owó yìí ò ní jẹ́ tó jẹ́ ní ìsìn yóò ti di nǹkan ní bọ̀ báyà ọwọ́ àfi tí ó yà ọwọ́ àfi kù àbẹ̀ àríbà ẹ̀ ẹlẹ́ẹ̀kejì lórí ìrùn ni kíkírun lẹ́yìn oníbídà bẹ́ẹ̀ so méjì wà ní ọ̀rọ̀ mi lórí ẹ̀ ẹni alákọ̀ọ́kọ́ òun ní ìgbàláyè wà láti kírun ní ẹ̀yìn oníbíríà tó bá jẹ́ oníbíríà tí à ń sọ yìí àwọn oníbíríà tó ṣe pé ní àkídà wọn ó ti jáde kóònù Islam tẹ́gbẹ́. bídíà gangan tá sọ bídíà àkídà yìí for example al-Khawarij nisi tó believe wípé ẹnikẹ́ni tọ́ba ti ń ṣiṣẹ́ pẹ̀lú ìjọba gbogbo àwọn tí wọ́n wà ní legislator yẹn tàbí tí wọ́n ń ṣiṣẹ́ ọlọ́pàá tàbí tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú ìjọba kò fárò ni wọ́n báwọn báwọn yẹn wà bẹ́ẹ̀ ọ̀nkọ́ sí wà báwọn aha torí wípé kí ni ó nítorí wípé wọn tẹ̀lé òfin ọlọ́run ọba sọ̀rọ̀ yẹn sọ yìí rẹ́gẹ́ sọ yìí kófòrò ni wọ́n lóòótọ́ wọ́n láti kófòrò ni wọ́n ń ṣe lóòótọ́ wọ́n láti kófòrò. duna kufur kufur asgar gbogbo ntí yẹn ṣe bá ti sí ntí ọba tó gbé dání ntí islam dúró lórí ìgbàgbọ́ nínú ẹ̀sìn kufur ni but ó lè jẹ kufur amali kọ́mọ jẹ́ kufur itiqadi ntó ń sẹ́wọ̀n lóòótọ́ ó sójú ọ̀nà kò fọkàn sí kò gbàgbọ́ ọba rẹ̀ ń bẹ̀bẹ̀ so ti yé báyìí nìsín bíi legislator nìsín tí wọ́n rí pé ah gbogbo òfin táwọn ṣe gbogbo ń táwọn ṣe kò sí kò tẹ̀lé ọ̀nà Islam Islam dẹ̀ lọ́nà òfin rẹ̀ gan-an ni òfin tọ́lọ́wọ́n bá fẹ́ ká ṣe bọ̀dé eléyìí àwọn bára àwọn bẹ̀ ni so ti yé báyìí nìsín kúfùrù àmàlẹ́ ní sè kì í ṣe kúfùrù ìtẹ̀kọ́dì bọ̀tọ́ bá ti bá a débi wípé ṣùgbọ́n amatu náà gbogbo wa tí òfin ní jẹ́ pé ó rìn sí i ní rírì tó jẹ́ pé wọ́n ń ṣe politics yẹn báwọn yòókù ṣe ń ṣe ó ń ṣe tiẹ̀ ní pẹ̀lú kíni pẹ̀lú pààyàn náà wà because tọ́ba ní politician nǹkan bẹ́ẹ̀ ni ló kó dání òpùrọ́ ni ìkà ni ẹni tí ò dẹ̀ ní. àmọ́ tó yẹ pé kò ní sincerity ní kí n sì ń kẹ́tọ́ lọ lọ́gọ́rọ́ wọn fi tán rí wọn fi kúkú rí torí gbogbo nǹkan yìí èèyàn gbọdọ̀ bá kú ṣùgbọ́n ó gbà lọ́kàn yìí pé kí ní yìí sáré káwọn sá sí táwọn sí káwọn kò ń eléyìí àbá kó fọ̀rọ̀ aspect ṣùgbọ́n tó bá fi di wípé àá ojú ọ̀nà gan lójú ọ̀nà kò Islam fẹ́ gbé eléyìí dáa ju tí wọ́n ń sọ lójú ọ̀nà islam yẹn ara káàfẹ̀ ó ti jáde nínú ẹ̀sìn tó ti yẹ báyìí nìyẹn gbogbo nǹkan báwọn ọmọ ń ṣẹlẹ̀ náà. so ẹni alákọ̀ọ́kọ́ wa ni ẹni tó bá nínú àlàyé ní ìsìn ẹni tó bá yẹ kúfúrò ẹni ni ó ti gbé jáde kó nù. rárá kìí ṣe gbogbo kúfúrò ti kọ́ di ló gbìyànjú kó nínú. ìtòṣe ìtòṣe pé ni ó ti gbìyànjú jáde kó ní Islam gẹ́gẹ́ bí máa fi nǹkan bí máa fi gbé nǹkan wá nu nǹkan tó ń ṣe pé ó dáa ju ìdí Islam gbé wa lọ. Hmm? gẹ́gẹ́ bí Quran kíyàn ní nǹkan kan ju Quran lọ àbí máa ah! fi ṣe nǹkan kan àbí ó dáa ju irun lọ àwọn kúfúrò bẹ́ẹ̀ so ẹni alákọ̀ọ́kọ́ wa ní ẹni tí ó bá ti dé tí dé tó bá ti dé dárọ́jà yìí ìyìn ò lè kírun lẹ́yìn so ẹni ẹlẹ́kẹ́ ọ̀. ká ṣe ìkọ́mọ̀ ó jà lé lórí. alákọ̀ọ́kọ́ ẹ ọ̀. ká ṣe ìkọ́mọ̀ ó jà lé lórí ẹni tí ó wá ṣe ìkọ́mọ̀ ìkọ́mọ̀ tó ṣẹ́jà kọjá ẹni tó jẹ́ ní mímọ̀ tí tó tó ṣe kì í sáláyé sọ tàbá yìí gbọ́ wọ́n ní ẹni alákọ̀ọ́kọ́ yẹn náà ni ó wọ́n ní àmọ́ ẹni tó bá wà nù ìjọ yìí àmọ́ tẹ̀kíléèdè lásán lòun ṣe kò gbọ́ àgbọ̀yé kò mọ̀ pàápín nǹkan tó ń ṣe ń bẹ̀ òun kàn tẹ̀lé wọn ní ti tẹ̀lé. gbogbo àwọn tí wọ́n ń ṣe gbẹ̀ǹsẹ̀ ń ṣe náà wọn ò gbàgbọ́ yìí rẹ̀ wọ́n kàn ṣe tẹ̀kíléèdè. tó wá ní irú ẹnìyẹn gbé àlè kírun lẹ́yìn àmọ́ ẹ tó dẹ̀ gbà bẹ́ẹ̀ pé àlè ah. kírun lẹ́yìn ẹni ẹlẹ́ẹ̀kejì ẹni ẹlẹ́ẹ̀kejì ní ó gbàgbọ́ yí nǹkan tó ń ṣe kò gbàgbọ́ yí nǹkan tó ṣe tá a bá ti ká a mọ́ di pé báyìí ni ẹni yìí fìtì àlè kírun ní ẹ̀yìn ẹnikẹ́ni tó bá sọ wípé ànábì mi wà ó lẹ́yìn òjíṣẹ́ náà Muhammad sallam tó tún gbé nǹkan ní ìwà bí tàwọn ahamadi wà káàfin àwọn Ahmadi ẹsẹ mùsùlùmí wọn ẹsẹ mùsùlùmí torí pé kí ni ntí ọjẹ́ yìí pé ìwọ̀n yìí dúró lé lórí tí ò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ na náà sọ̀rọ̀ àmì kò sáà nàbí yín lẹ́yìn òun òun ló pin ànábì àwọn ní ara ànábì wa wà bọ̀ tí yọ jáde nínú ìsìlámù yọ jẹ́ yí pé nínú mùsùlùmí náà níbi wọn ti jáde ọ̀rọ̀ wọn pọ̀ lọ́ba wọn haúlá ìkúfà àlè kírun lẹ́yìn wọn ò lè pa nǹkan ká jẹ ṣùgbọ́n àwọn yàrá wọn kírun wọn làwọn tọdún wọn làwọn ṣe gbogbo ẹ̀ bọ́tí wọ́n ṣe mùsùlùmí sọ́dí yé báyìí nìsín bọ́tí ṣíà nìsín wọ́n ní àwọn ètò àkàdá àti tó jẹ́ pé wọ́n yà pa títẹ̀sí bídíà bídíà èyí wọn sotí yé báyìí nìyí àti àbí Mu'tazila tó yẹ pé àwọn nǹkan kan bẹ tó yẹ pé àdúró lórí torí nínú àwọn ṣìnà sóòsù gbọ́ ni sotí yé báyìí nìyí ṣùgbọ́n àwọn eléyìí ètò ẹ̀sìn nínú Islam awàlẹ́ àwọn amẹ́jì ibi tí ìyàtọ̀ ti yapa nínú ọ̀rọ̀ wọn ni. so mi fẹ́ kẹ́ wá ṣe clarification lórí ọ̀rọ̀ méjì tó ní ah. tó bá jẹ́ tẹ̀kílì ló ṣe àlìkírun tí ó bá tó bá jẹ́ ohun àti tó ní àlìkírun lẹ́yìn kọ̀ọ̀kan náà méjèèjì. ò mọ gbogbo àwọn tá à ń sọ lórí amadi wọn kà rí i wá o. wọ́n kírun wọ́n ṣe kìíní ń tàdé báwọn ìjọ wọ́n dẹ̀ wọ́n ṣe bí ẹn wọ́n ṣe kìíní kankan bá ní jẹ́ gbogbo àwọn akídà àwọn ẹ̀kọ́ gbàgbọ́ sóti yẹ báyìí ìjọba ọ̀nàrí tẹ̀kìlìdì ní eléyìí ń ṣe ó dẹ̀ Islam US and UK and other places like that tó yẹ sẹ́ńtò yẹ pé amẹ́bí gẹ́gẹ́gẹ́gẹ́ lọ so ti yé báyìí ní ìyapa tó wà bẹ́ẹ̀ ni àwọn táwọn báyìí pé eléyìí òun gangan ni wọ́n mọ tí wọ́n ti wọ́n dẹ̀ gbọ́ yìí àlè kí wọ́n lẹ́yìn àti ẹ̀sìn muhammadu àwọn muhammadu mùsùlùmí. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. fadal. naam kí wọ́n fi tọrọ fún kùfàrù tọ́ba wà lábẹ́. Sama. Kufar fún àrùsọ́bá wà lágbègbè wọn kí á tọrọ sí. sàmà àlè kọ́ńtàlẹ̀. wà á rẹ̀ fún sọ̀rọ̀ náà ẹ máa ń sọ ọ̀rọ̀ méjì kan mo wá fẹ́. sọ̀rọ̀ ìyún gan mo sọ fún ẹ̀ gan gbàsíkò. ẹ eh, máa ń mú akáru umaru wa. wípé umaru máa ń sọ wípé òun máa ń jara òun nípa láti súnmọ́ ìyàwó ah, nítorí pé kóun lè bá a retí nǹkan tí ó jáde ńbẹ tí ó máa jẹ́rù sí òun ni ìdílà orí wo nafsi ala ìtìyàní imra'ati rọjá amina mọ́ àǹtakùrújà min sulbihi sulbiha nasmatun yuwahidu tuwahidu. so báwo láti papọ̀pọ̀ mọ́ ẹni tó jẹ́ wípé ẹ wá ń sọ̀rọ̀ kan ní láti. kí ni àgbọ́yé ọ̀rọ̀ náà. ó ní wípé. wípé a gbọ́dọ̀ súnmọ́ ìyàwó wa ní súnmọ́ wípé bóyá nǹkan gbádùn nìkan ìsúnmọ́ wípé kí nǹkan o tí ó fi di òun tí ó dọmọ tọmọ wọn jẹ ọmọ alálùbáríkà tá a bá ń ti ń nǹkan àní wá sọ wípé torí wípé ìgbádùn tá a fẹ́ jẹ ọwá ọwá bò á lójú gbogbo àwọn àgbésẹ̀ tó jíṣẹ́ lára sọ́là ní ká gbé tá a bá fẹ́ súnmọ́ ìyàwó wa aláwọ̀ jẹ́ níbìnà ṣèpá kò jẹ́ níbi ṣèpá ọ̀nà ọ̀rọ̀ dọ́kítànà ká wá gbàgbé rẹ̀ torí pé ìgbádùn tá a fẹ́ jẹun ọwá bò wá lójú torí tá a bá ṣe léyìí ní tó bá tẹ̀yìn rẹ̀ jáde ọ̀fọ̀ọ̀fà. tí mo wá fẹ́ bèrè láàrin yẹn ni wípé tí ẹni tó ṣẹ̀ bímọ sílé tàbí kò tẹ̀sùn bímọ sílé náà bóyá lásìkò yẹn kì í ṣe bóyá yóò jáde bẹ́ẹ̀ ó sọ abẹ ọwọ́ àyíyọra kì í ṣe pọ́ńdò àwọn láníyàn wípé ìyọra lára obìnrin hmm. pé àníyàn rẹ̀ ní pé kó má dọ̀mọ́. Ah, ah, haram ya. so yíyọ ara yẹn kí ok kí ni ìtumọ̀ yíyọ ara lára obìnrin tí ohun tí obìnrin bá bímọ sọ́wọ́ téèyàn yọ ara kí ni ìtumọ̀ rẹ̀. ìtumọ̀ bíbò. kí ni. náà ọ ń bẹ̀rù wípé kọ́mọ tí ó wà ní ọwọ́ sọtí yé báyìí nìyí kó fi rámójútó kọ́mọ jẹ́ pé omi ìnira bọ̀dé ṣe yí pé ó ń yọ ara torí wípé ó ń bẹ̀rù òṣì. fọ́rùkù méjèèjì ṣùgbọ́n èyí ò gánà àtọ́bá wá di òun mú o kí a máa ma sọ pé ìgbésẹ̀ tó wọ́n fi dànù lóyún tó kù tó wọ́n mọ̀ sí torí àrí ẹ̀ wípé àwọn méjèèjì obìnrin lè wà ní oyún kí ọmọ kọ́mọ tó lè wà lọ́wọ́ máa mú yàn kọ́mọ lè ní wọn lára àbí ntí tó máa gbà ní wípé obìnrin tó bá wà nínú situation báwọn yóò ní ìdí àmójútó tó pọ̀ gan-an àmójútó tí ó fi jẹ́ wípé ọmọ tí ń bẹ nínú yóò rí tiẹ̀ èyí tí ń bẹ lọ́wọ́ náà òun náà ní tiẹ̀ náà ó pè eh, ìyá náà ti à ó ń gan ní factory torí tó bá obìnrin gángan léèyàn bá ń fẹ́ short cut tí ò ní ní wàhálà ìyá náà lámójútó òun láàmójútó jù tí àtitóyún àtitọ́wọ́ tó fi di pé kí ni tó fi gúnrégé òun gangan gbogbo tí tó yẹ kó jẹ gbogbo tó tó pé tó yẹ kó jẹ òun náà ni ó supply gbogbo ẹ̀ àìlà ọ̀hún tọmọ nìkan ni o kò lóyún o tàbó lóyún nìkan ni o tàbó jẹ́ pé ó tọmọ ni bí ipa tí yẹn ọmọ àṣà náà ni wípé ká mójútó òun tó a bá ti mójútó àti mójútó ọmọnú tó bá lẹ́yìn gbogbo méjèèjì dání náà àmójútó méjèèjì papọ̀ náà. sáwọn àlè. alákàlà wà bẹ̀rẹ̀ hàmdè kàṣírí la ilaha illa anta astaghfiruka kàṣírí. اللهم صل على محمد وعلى اله وصحبه ازواج الذريه كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى اله وصحبه نحمده ونستعينه ونستغفره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 وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أفي يقفن عبادة الله سبحانه وتعالى تتنقى àkójọpọ̀ wa ní àárọ̀ yìí nínú ilé rẹ̀ à ń bẹ̀ tí ó gba ẹnu òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam sọ wípé àwọn èèyàn ní kójọpọ̀ nínú ilé ọlọ́run ọba kò sí tí ó pa wọ́n pọ̀ ju wípé ọ̀rọ̀ ọba adẹ́dà Allah subhanahu ta'ala òun ni wọ́n fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ láàrin ara wọn torí pé wọ́n fẹ́ ní sísúnmọ́ àyàfi kí <clears throat> ìkẹ́ ọlọ́run ọba ó ṣì gàbò wọn kì í tún ṣe eléyìí nìkan àyàfi kí. òun ó yà ya ntí wọ́n ń paya tó dẹ̀ pé tí wọ́n ń páyà jù ó ọba bí wọn ò tiẹ̀ rí <clears throat> ọba musa yàwá yà níjọ́ gbẹ̀dẹ̀ alikiyama ntí wọ́n dẹ̀ dẹ fẹ́ jù kí ni tí wọ́n ń fẹ jù ó ní rírí ọba wọn <clears throat> tó pé èèyàn ò lè àyàfi tó bá wọ àlìjẹ́nà náà ìgbésẹ̀ àkọ́kọ́ náà ni kálìjẹ́nà kọ́kọ́ rọrùn ìgbà àlìjẹ́nà bá rọrùn ìgbà yẹn láàrin ọlọ́run ọba àlìjẹ́nà náà kí ọlọ́run ọba kó fi ta wá lọ́rẹ kó má fi dùn wá gbogbo ohun tí a ṣe tá a fi rí eléyìí kọ́lọ́run ọba fi rọ̀ á láti ṣe gbogbo ohun tí yóò lé wa jìnnà sí ìbínú rẹ̀ tí wàá fa iná rẹ̀ kọ́lọ́hún bá kóyà wáyà kó fi ọ̀run kẹ́ àwọn afáwa tí wọ́n ti lọ àti àwọn òbí wa náà àti gbogbo àwọn múmìnì lọ́kùnrin lóbìnrin àwọn tí wọ́n wà láyé àti àwọn tí wọ́n ti lọ bẹ́ẹ̀ náà ni àwọn mùsùlùmí lọ́kùnrin lóbìnrin àwọn tí wọ́n wà láyé àti àwọn tó ti lọ. ibi tí a ti sinmi tó jẹ́ pé ibẹ̀ náà la ti máa bẹ̀rẹ̀ ó ní kàrámà àwọn awliya Allah a bẹ̀rẹ̀ pẹ̀lú ìṣe ìjíròrò lórí ń tọ́wà lórí àkọọ́lẹ̀ àwọn wo ni auliya Allah ẹni ọlọ́run èyàn wípé àwọn ọ̀rẹ́ ọlọ́run àwọn àyànfẹ́ ọlọ́run ìdí tí a gbọ́dọ̀ kọ́kọ́ fi yanjú eléyìí ni wípé nígbà táwọn èèyàn bá ń jáde síta wípé o ò lè jẹ́ èèyàn àfi tó o bá jẹ́ èèyàn tàbí tọ́ ọ fẹ́ kí ọlọ́run ọba ó ṣe tiẹ̀ ọkọ́kọ́ gbọ́dọ̀ kọ̀yìn sí ná nígbà tó o wá rí n fẹ́ ìgbà yẹn ni wàá wá fi ṣètò ọlọ́run ọba dájúdájú àwọn gbólóhùn eléyìí gbólóhùn kúfùrù ni gbólóhùn tó tìyàn jáde kúrò nínú ẹ̀sìn. tọ́ba wa jẹ́ páwọn tí wọ́n ń sọ ò wọ́n wá ń ṣe lóòótọ́ wọ́n ti jáde kúrò nínú ẹ̀sìn Islam gbogbo ọkọ̀ tí wọ́n bá máa jẹ́ gbogbo ní tí wọ́n bá máa pẹ́ra wọn torí wípé kí ni ìgbà tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tí ó sọ àwọn tí wọ́n jẹ́ ẹni tiẹ̀ àwọn awòlíyà ó ní àlà ẹ tẹ́tí sí kẹgbọ́ o inna awòlíyà Allah àwọn tí wọ́n jẹ́ ẹni tòun àyàfi òun la khawfun alayhim kò sí ìpayà kankan fún wọn láyé ń nínú sàárè àti ní gbangba ajọ́ ọ̀gbìndẹ̀ àríkíámà wọláhùn yàzánà ìbànújẹ́ síwẹ̀ kò ní bá wọn láyé ń bí nínú sàárè àti gbangba ajọ́ ọ̀gbìndẹ̀ àríkíámà kò wá sí mọ́ bá wọn ó ní láhùn mọ̀bìlì bó ṣọ̀rọ̀. ìró ti wà fún Allah subhanahu wa ta'ala kò wá kò kàn sọ lọ́rọ̀ kalẹ̀ báwọn ó define àwọn wo ni ó ní alladhina amanu àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́n ọba gbọ́ wahum yattaqu tí wọ́n wá ń páyà ìbínú rẹ̀. ìyọnu rẹ̀ ni wọ́n ń lé ṣé ìyọnu ọlọ́run ọba ni ká máa jẹ ìyọnu ọlọ́run ọba ká máa ẹni tó bá ti bá débi pé ó haramu náà ti ti pa ọmọ máa lọ pé kọ́ wa máa ṣé ìgbàgbọ́ nínú ọlọ́run ọba ní pé ká kọ́kọ́ kọ̀yìn sí ọlọ́run ọba náà eléyìí ń tún òun fi ń wa ni wípé gbogbo àwọn tí wọ́n bá dúró lórí báyìí wọn èyí ṣe ẹni ọlọ́run ọba àwọn ò lẹ́ni ọlọ́run ọba ọlọ́run ọba yẹn ó ní. Allahu waliyu ladina amanu àwọn tí wọ́n gbà ń gbọ́ ọlọ́run ọba mú wọn láyànfẹ́ òun ni alágbọ̀ràn dùn àyànfẹ́ fún àwọn tí wọ́n bá gbọ́ lọ́wọ́n ọba gbọ́ kí ló túmọ̀ sí gbogbo ntọ́lọ́wọ́n ọba bá ń fẹ́ tó ní wọn ó ṣe ni wọ́n máa ṣe bó ṣe lè wù kó le tó wọn ò ní wariwo ọjà kí ni wọ́n máa wò ọba tí wọ́n bá nájà ni wọ́n máa wò. yukhrijuhum min az-zulumati ila an-nur ó ti kó wọn kúrò ní inú òkùnkùn àdìọ́kàn ìṣesí ìròrí ìsọ̀rọ̀ ọ̀rọ̀ sísọ wọn gan wọ́n máa rí payọ̀ ọlọ́mọba ń bẹ̀ kò ní í pọ̀ ṣùgbọ́n tí ó tọ́ka sí ní dáadáa kò ní í ṣe é kó ẹni tí ọlọ́mọ bá fi ṣe àpèjúwe eléyìí jù fún gbogbo ẹ̀dá wọn ló jíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam sọ sahibu jawamil kalim ọ̀gá nínú àwọn tí máa sọ̀rọ̀ sókè àwọn aládìtú ọ̀rọ̀ sallallahu alaihi wa sallam ọ̀rọ̀ sókí ní ọ̀sọ̀ ṣùgbọ́n ẹ máa tu lọ ni ẹ máa ṣe tẹ̀síìrù rẹ̀ ni títí díjọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmọ́ òfìdí torí pé kí ni ọ̀rọ̀ kò yẹ kó pọ̀ tó iṣẹ́ iṣẹ́ gan-an ni tí à ń fẹ́ nígbà wọn ti béèrè lọ́wọ́ nana Aisha rọ̀dàlá ana kí ni ó kúlùkù ìṣesí. Si ń tá a mọ̀ ní wà òjíṣẹ́ náà sọlá àlọ́sọlá ó ní kùránì tí ń rìn kùránì tí ń rìn ní lórílẹ̀ sọlọ́láhùn aláìwá ni ọ̀sọ̀lọ́ ọ̀rọ̀ tó mú Yahuda bí wọ́n ṣe kórìíra òjíṣẹ́ náà sọlá àlọ́sọlá tó tó fi gbàgbọ́ tó fi confess fún mùsùlùmí wípé fáwọn sàbí pé ah. bàbá yẹn kò tiẹ̀ sí tí ò fi kọ́yìn nínú ẹ̀sìn yìí dá sàbẹ̀ sọ̀hábì jẹ́lí rẹ̀dàlá ànú ní bẹ́ẹ̀ ni kò sí tí ò fi kọ́ wa ojú ọ̀nà tọ́nà ikpe fi là kalẹ̀ ọ̀pọ̀ débi yìí pé ti bí ọ ló ti bẹ̀rẹ̀ sí mú lò ní tọ́lọ́wọ́n bá wọn á pọ́n ọ lé pẹ̀lú ọjọ́ orí ànábì Nuh alayhi salam tó fi wọnú sàárè èyí tó kù tó tí ì rí múlò yọ pọ̀ ju ètò ìdíse lọ sallallahu alayhi wa sallam lọ́lọ́wọ́n bá fi tìsí sọ wípé taqwa mastata'tu ẹ̀pá ìhòòhùn ẹ̀yẹn tẹ̀ ló fi hòòhùn o nípa yín bá ṣe mọ́ torí ẹ̀ lé ẹ̀ lé sétan but kí ni kẹ́ẹ̀ṣe kẹ́ẹ̀ṣe ní hakatukati bó ṣe yẹ kẹ́ẹ̀ṣe gbogbo ń tẹ́ ẹ bá dúró lé lórí bó ṣe yẹ kẹ́ẹ̀ṣe òní ẹ fi ti òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ẹ fi ṣe ìsísẹ̀ ń tẹ̀lé torí wa ma arsalna rasula illa liyuta'a bi idhnillah àrán ìránṣẹ́ kan àyàfi ká tẹ̀lé ká fi tiẹ̀ ṣèṣe ṣẹ̀ǹtẹ̀lé pẹ̀lú àṣẹ ọlọ́run ọba ó sọ yìí pé laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun ó ti wà fún ó ti wà fún torí àwọn ẹni ìsíwájú kó tóó dé ojú ọ̀nà rẹ̀ yẹn wọ́n tẹ̀lé ẹ̀yin tẹ́ ẹ wà nísìnyí náà ojú ọ̀nà rẹ̀ lẹ gbọ́dọ̀ tẹ̀lé àwọn tí ń bọ̀ níwájú wọn ò rí àmúríbọ́ kankan tí wọ́n bá fẹ́ kí àtúbọ̀tán wọn dáa kọ́rọ̀ ojúṣe fún wọn àfi kí wọ́n tẹ̀lé ojú ọ̀nà rẹ̀ nítorí náà ẹ̀yin náà má yẹsẹ̀ o. fíì náà òjíṣẹ́ náà sàásìlám uswatu hasana àríkọ́sí dáadáa téèyàn fi jèrè tọ́jẹ́ yí pé látara ṣíṣe bẹ́ẹ̀. lọ́lọ́run ọba ó fi rọ ayé fún ọ ní rírọ̀ tó jẹ́ wípé ó rí tiẹ̀ mú bẹ́ tó fi ń túmọ̀ sí wípé èyí tó gbórí jù ní tí èèyàn ó lè ní ẹni tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo ó ní al-istiqama ìdúró déédéé lójú ọ̀nà ọlọ́run ọba tó jẹ́ wípé tí gbogbo nǹkan bá dàrú òun ò jẹ́ kí tòun dàrú ń bẹ̀ látara wípé kí ni kò ju ọba adẹ́dàálẹ̀ subhanahu wa ta'ala kò sàmórí gbókò lójú ọ̀nà rẹ̀ eléyìí gan òun lò gbóngbó karama àpọ́nlé àgbàyanu mírèkù pé a ṣe èèyàn kan tún lè wà lásìkò yìí tí ó máa sọ